تستغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين فرح قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم آمين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقودة من لساني أو قولي سيد الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد في الله المحفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر لهم أو لا تستغفر لهم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا القوم الفاسقين قد المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا ينذروا بالله قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون فيوعى معي أبدا ولن تقاتلوا معي عدوا إنه ولي سبحانه وتعالى هذه صورة لا يمكنني أعطيها lómori yìí ọmọ kàrẹ rẹ ilé iṣẹ kàrẹ yẹlmizuna almutawiyina aladina yẹlmizuna almutawiyina mina almu'minina fi sadaqa waladina la yajiduna illa jurahum fayaskaruna minhum sakhira allahu minhum. munafiki ni wei ɛyɛ akowa aho ɛna no ama bɛyɛ ɛsugbɛ ne tɔ ɛtuo bɛ kufo omori inoko omori nira ɛyɛ ɛzɛ no dɔ ama amasoro tuo bɛ kufo munafiki ka ama esiye ina na mbona nkaye istagfir lahum aw la tastagfir lahum e won to mori o de wi to ije de yi ni munafike nana o de le wi afu makanya to ije de yi wa in tastagfir lahum fa inna qabla salamin ala yaghfir Allahu lahum waka fo je de wa opetara o ono mori ono ya jeye omori ọka kọ pẹtara ọ ọfọ kì pẹtara ọ kẹna omori aka oye yi ogun millions ọgbọ wa wa po eje ere ogun million ogun billion ẹ bá wọn ọdọ màbá ono mori ono jeye wa. ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين سبب كفروا بالله ورسوله ẹnìní múnábì gẹ́nẹ́ ẹ̀mí káfíríkì yìí ó mórí ọ̀rọ̀ ń tọ́ni wàmà ọlọ́run láyé àjẹmí kan máa ń fà á sí ní. ọmọ yàrá yẹn. omasholezu anakamawavanene enene ihe petetwafo kawenyeko nomulina omuli omasholezuwa yayewalemahakwayo ndiyetini wala tusalli ala ahadin minhum mata abada wala takum ala qabri yetilo yabalemaha vakwayo nona na. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الأرض قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فرح المخلفون المخلفون فرح المخلفون بمقعدهم خلاف رسول الله أمري أكا المنافق كما جتت تيهي تتي مدينة أنت أمري مكويت أني أزيلة كتابوك المنافق كما جتت أني أعجرجه ẹ ajẹ́rajẹ kẹ́nẹ́ ìrì ìrè mẹ́ ẹ̀nẹ́ ìrè àtìtìtẹ́ ẹ̀nẹ́ rẹ̀ bá sàṣọ́n tó wọ̀rì. ní màá kọ́ adìyẹ mu ẹ̀nẹ́ ajẹ́rajẹ rírì ọ̀yí tìtìtẹ́ ọ̀rọ̀ yìí yà tẹ́ náà yà tẹ́ kìláfà rasulillah ọ̀bìnrin mu ló ń tó wọ̀rì rà wọ́rẹ́ kọ́ra lọ́wọ́ àwòrẹ́ tí madina àlẹ́ tí tabuk àbúrò lẹ́kọ̀ọ́. وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أمري أكا wa yɛrɛ ni dɔkata wa yɛ ŋɔni ayi o jahi do fi sabili laayi bi amuwa ni himu anfusihi fi sabili laayi.

asuma se yi hoye he ori ne kudu akaka ɛɛ wasa so ntomi nuzu yɛ kɔmi de y'a ka munaafi gana hɔbɛ ni ne kasa yi nɔ la tɔnsoro filhar asan wɔye asan wɔ tɔn wɔrɔ nɔnu nuzu yɛ ko. wòláwò jahannama aṣáájú hàrá làwùkánú lọ́wọ́ ní kàyé ewu ntoma sọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ́lọ́m kàyé wà ká náà jahannama irija nama aṣadu harro ọmọ nwura huno ọmọ katem huno ọyọ ọdị yi n'ẹtọ nwụrụ mọ n'ẹnẹ ọmị kasẹ mụ ahụ ẹtọ nwụrụ mọ mẹ ọtọ mụ ọwụ dọ ọtọm tẹmtẹm na ehi etu ọ na adị eyi ẹ ẹ ẹ mọ ọtọ mụ mọ adị dọ ọtọm ama irija nama ẹtọ mụ mẹ mọ adọ ọtọm ọwụ dọ ọtọm ẹnẹ wọn lọ́sọ̀rọ̀ tó wọlé mi nàró jahannama aṣáájú ọ̀rọ̀ ọmọdé kọ́nà kàtẹ́nu hù náà ọ̀nà dínní hù náà hù náà fẹ́ wọlé náà máa kàkà fáwọn àgbo mọ̀ yá o màmá wọn ni mi tó sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ báwo báwo ni tó wọn ní eré jahannama. قلنا جهنم أشد حرا لو كانوا يفقهون. إيه وأنتم ولي كاي وكنا كاي إرجع النمى ọmọ katemu na ẹtọ nwere na ẹna akaaba ọnọ na ọkara ya ọwụ ire oyi wa ọgbọdọ dị o ẹnna e ẹfọ so mi na eyiye. Aliyu hafu wali ilahu wajalehu kasiro jaza bima kanu yaksibu. Fọlẹ́ bẹ̀rẹ̀ kú kọ̀ ní ilẹ̀ ọmọ rí ọkà ìdúmi bọ́ pàpà ọlẹ́dàáfò kọ̀lílà ẹni ní èyí yí dá iná ọmọ máa kìíní tí ó lè ní dàmú abẹ́ àjẹ́ èyí yí dá ẹni ní èyí ń tàwà iná ọmọ máa àfúnyẹ́ lè kéde yí iná ọmọ máa tí ẹ ọ̀hún. Tẹ̀lé àkókò kẹsì yá. Ẹ yà máa jọ eré gbọ́dọ̀ inú kú ìkìyàmà inú kú ìdánilẹ́kù. Ẹ ẹ̀yà fẹ́fà jòlèrè òhún bẹ́ẹ̀ jọ gbọdọ̀ kẹfíhàn ẹ̀yà jọ gbọdọ̀ sunumuli ọ̀nà ayékọ́ gbọdọ̀ kẹwàá jọ òru kọ́wòrò nà wọ́n gbọdọ̀ nà. jẹ̀rọ mú tó sọ́nà mẹ́ ọmọ yẹn ọmọdé ọ̀sẹ̀ ẹ̀ máa bá mi kejì náà gbọdọ̀. ntúnṣe ní ọkọ̀ọ̀fẹ́ni ní ẹ̀ ayé àwọ̀ ìtúkùfà wa. فليبكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون فليبكوا قليلا ọmọdé kan lọmọ yìí náà máa ń ọ̀rọ̀ tẹ́rẹ̀ wẹ́ẹ́ yín yín yóò wèrè ìdẹ́nẹ́kú wèrè sẹ́yọ̀mìdà ọ̀nà omi òrèrè ọ̀rọ̀ jẹ́wọ́ ọ̀nà ẹ̀kọ́ náà mi òrèrè ọ̀rọ̀ wọ́n lè àbùkù kàfíra ọ̀rọ̀ yẹn ní jọ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ oúnjẹ eré títẹ́ ẹ̀jẹ̀ kó yẹn náà sì náà gẹ́rẹ́ òmùrì yìí lọ́tí ọ̀tọ́ wọ́n yìí. jẹ̀bá àrùn bímọ àdáhùn ọ̀rọ̀ yà. kẹsàn-án ọ̀rọ̀ ọ̀n isɔzɔzɔ amɛ ɔno na ɔmo de esi ihyɛ ɔtan ɔmo mo tohyɛ no ɔrɔ beere ano nto mo yi ɔsɛ pa yɛ adi a ɛka te tɔ ne tere ma kɔbɔ ne kaka ɔdyorere ɔkeke agbɔn ɛhwɛ ɔmo yi ɔmo yi ɔba amɛ ɔba amɛ enyi si erigya nama kerigya kɔngo ne ra anaba muhammed sallallahu alaihi wa sallam ɛnna adi sɛ na nyɛ ɔka wɔn na ma ɔna ɔhyɛ ɔmo etire mu adaka wa ya ne yɛ ne ni so no ntoma ɔde yɛ esɔ ne yɛ labahi tum kɔne ya ɔya ne nyinyi kyee ne ni nyoni ya ne nyi ɔma ne kyee ɔya ne ne wɔlabake tum kafe hɔ ɔya ne gyere ɛro ne ne ɔya ne gyere ɛbɔdɔn ne wɔlakaratum ila sɔɔdɛ tajaruna ila allah ta'ala ɔya ne wɔretɔ de ne do wa azere ino de ne ne do a do a tɔmori yi wɔ ne ne. duwa tomori ubo nini wa bepe ya ko ba wo nini wa ni ye sunu tomori ye lọtọ tomori ya ma memba wo ko tomo wa aso kure tu ni se ni le ni duwa na tomori ni boro boro na tomori ubo أني كنت shajaratan تعضد أني كنت شجرة تعضد ọkọ̀nà ọ̀dọ̀ ẹni sì káyé káyé ọjọ́ níbi ni amára àdáàmà nfààní alimami kutu bi ọka iri ọdiri mọ nọ abúlé ọdọ di hadisi ọ níbẹ ọba n'asẹ ọmọ anigba n'aka ọyẹ ní hadisi ọdún tó ń bí ọba kàlẹ làwọn di tó nọ ànni kuntu ṣẹjọrọ tó tó dọ ọdọ ah, ya ni vọn ọya nda zone ke ikọ chike na ọni ni ama ba ọbẹ ba ọda agbanu ọfi ni bọ fún mi. ini sọrọ ina bu sẹ títí evi evi ẹbi di adam ini sọrọ ayọ bi dẹ ọni yà sẹ ma mo ní ọfọ yà wá yìí. جزاء بما كانوا يكسبون فإن رجعنا الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لا تخرجوا معي أبدا ولن تقاتلوا معي علوا إنكم رضيتم بالقرار أول مرة فاقعدوا مع القائمين lóko nínú wa káyọ tó mi fún lọ sọlá sani posisiyon náà wọ ká o tẹ kọ munafiki nìyí náà ilé munafiki nìyí amu lọ kọ kókó ọyà ìwá lẹ́yìn náà lóko yà ká nìyà ẹ ẹ má dà á kà lọ́wọ́ ìlà tó ìṣẹ̀lẹ̀.

omori ju ntu eyi ka ama menye epa yi mu n'adigi anaba ade bi etuo anaba ade bi etuo lọtọ ntu omori mi bẹẹ adi ọndan mu wani ka yi osu de titẹ yẹ ni ẹnẹ saasa na ẹnyẹnyẹ فقلن تخرجوا معي أبدا وانت أمري كاي وكاي لن تخرجوا معي أبدا أكو كوني سنة أمي تنتيجة بي أنا جل أمري وانت قاس أصلا جنان أجي سأقوم قاس أصلا جنان ولم تقاتلوا معي أبدا أكو كوني سنة أمي kama dɔ kala sa sa minnu si rɛ kuna o rɛ kɔnɛ nibe wa ne ne ni kete ni nyina ko en sa so ko me na kum maradun bil qaruni awwala marratin tahuru ma innakum raditum bil qu'ud awwala marra wa bi dire hini ne tukaye wala hini ne tuwa ne kawai ha sani ne kaso lo sule ko ni o dire hini tu ni na o ala ne to ni na ne be ló mẹ́rin nínú ló jábọ́ nínú ló yà á tẹ̀ nínú fọ́kùnrin máa lọ́kọ́ lè fi kókó wọn ló yà á tẹ̀ nínú. gbàgùrọ̀ ẹ̀nà náà yẹ èyí amájẹ títẹ̀ gbàgùrọ̀ ẹ̀nà náà jẹ títẹ̀ ẹ̀nà náà jẹ títẹ̀ ìní múnáàbì kẹ́ńbà wọn ní rẹ̀ yọ̀ nù àbẹ̀ ẹ̀nà náà jẹ títẹ̀ ìní nínú akẹ́rù múnáàbì kẹ́rì ni àti ìdí mú bẹ́ẹ̀ ní ẹ̀yìn lórí ẹ̀kọ́ akɔkɔmini ni ɛna ezunu ni lɛkɔ ɛna akɛ ame boma kɛnɛ nɔ koko yɛ atepe wa ɔno tó mo ni wɔn akɔ so asɔ ndodo lɛkɔ ni wɔn akɔ nyi ɔgyina nyɛnyi ɔno ɔno asɔ asa na gyina ni ɔno tó ni ɛna ɔkɔ kilasi ntó ni bɛn mo wa ka yɛ ni na bora nka yɛ. wàlá wàlá àhàlì mi ò má كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون أما يمني أما تفسير القرآن ẹ̀ka ọ̀hún ebèbè ọ̀hún nídìá kàlọ́ ọ̀hún olóhùn sísú ẹ̀tẹ̀ dọ́gba di enyimani dọ́gba di ẹ̀nàmọ́ amadu ni láti kí iná tí ma kí ya. ọ̀nà òmùrí ìwà kan máa ọ̀nà òmùrí ìwà kan tó ti ń yẹtẹ. ilé rẹ̀ ọ̀nà òmùrí ìrì ìjọ yàtọ̀ nìkan ìsọ àgbẹ̀fẹ́rẹ́ làwọn àwọn àtọ́sọ àgbẹ̀fẹ́rẹ́ làwọn ìtọ́sọ àgbẹ̀fẹ́rẹ́ làwọn sàbí iná wọn bàtà àbáyé àgbẹ̀fẹ́rẹ́ lọ́wọ́ àwọn ìlànà káfà ìwọ́bẹ̀lá ìwọ́rọ̀ sọ̀rọ̀ lè بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين الله أكبر تصم أطريقا إن لي عبد الله بن أبي بن سلول أم يكيت سرعتم لي يا ابن شوكا إن عبد الله بن أبي أم المنافقين أم المنافقين lóbi yẹ pẹrẹ so iná ní nìdí ka ẹlẹsẹ gbọ́ ní nìka yìí ìhà dìtò ìfk ọmọ ẹdẹ orí dàdí tí kú osonto omori amáyé aisha ọdẹ lọwọ àná aná dàdí tí kú ọ dàdí tí rẹ kọ ìsì kú ọ bí nèrè bí nèrè tí rẹ kọ ìsì ẹ náà yìí wúwa abdullahi bin obeyi nana nira yìí ono president kɔra ɛnɔ ɛdzara yɛ hɛ ka sɛmɛ ka ayisɔdze ti rɛ mɛ ozu rɛ ko báàbá ọ̀nà wa báàbá ọ̀nà wa wá sí mu èyí wá sí mu madina lọ́nà ìdí ti rẹ̀ ma ẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ẹsẹ̀ kọ́má ẹ̀ma ni yẹn yẹ tẹ̀ lọ́tù tó wọlé mu náà sì tu ẹ̀ ń gbọ́dọ̀ àbúrẹ́kà yẹ anyi ma kọ́ ọ̀nà kí ọ̀ẹ́kà ọ̀nà yà sẹ́sẹ́ ramadan ẹ̀ tẹ̀ yà nyere nkí ọ̀ẹ́kà.

obi ɛbɛ wo no ɔma dama abubakar rabi aisha obi ɛbɛ wo no ɔma dodi ɛbɛ wo no ali ɔtí ntomori ɔma ɔma ne kaya ntomori kɛ ntomori wɛrɛ omori ɔnyɛ soso bibi ba yɔ kawa nyɔ ɔma kɛ omori ɛwɔ ntomori ɛnɛ sɛ ɔda ɔkɔ omori ɛyà kɛ wɛrɛ omori ɔnyɛ soso bibi ba kawa nyɔ. ana mara nìka tọ́tù ntọ́mọ̀rí ali ọ̀nà ọ̀nàkà ntọ́mọ̀rí kọ̀ ntọ́mọ̀rí hóni bí ayé ṣàwùsí rẹ̀ kọ́ ẹ àdé tèwéré àti gẹ́dà òdìdá náà a ẹ ọdún èsìlú van àbí rẹ̀ of course individual differences or not. wezuro kai mezuro na jin ka me shedu en ruwa abdullahi me shedu en mutala me shedu en abdurrahman di muro ka tuen ne onyonya na ale ai ba ni se ai je mu je ayo ba me yi re kule kule ta ayo me yi re to to to ni annabi ali rasika ko ni sigwa o ka ko ni sigwa o ka kɔnɔ so ko hiru san ìsọ̀rọ̀ ọ̀fọ̀fọ̀fọ̀fọ̀ ọ̀nàbù sí khadija khadija ni ni ọ̀hín ní tọ́ntìkà ó tọ́ àmọ́ àlẹ́kọ́ yà wọ̀n ọ̀hín náà ìyá àìsà àmẹ́yìn sọ ntòmùrì ní tu khadija ní ìyá ntòmùrì khadija oṣù ló ntòmùrì bá àyàn nẹ ní khadija náà yìí náà ọ̀ntòmùrì ọ̀yàn nẹ tọ́ a. Fọlọ́dún ṣe ẹ̀fẹ̀ kete otu omori ọmọ ayé ẹhẹ ọnyọ nẹ oṣù àkàdíjà lẹsù ayé ẹhẹ otu omori ọnyọ nẹ ọlọpàá mi ayé ẹhẹ ayé ẹhẹ otu omori sẹba yẹn abana amanya abẹrẹ mi ayé ẹhẹ otu omori sẹba yẹn wa abana ọlọpàá amanya ọlọpàá mi ayé ẹhẹ ọnyọ lẹsù otu omori sẹba yẹn wa wọn tuntun omori mi domoni dosi bi tso yɛ tɛ ayɔ ɔsi ni ɔsi ni ayisa kɛnyɛ wɔn nere ni ìdɔtí ni kuku awɔ domoni yɛ ba kaka bɛn nana ɛni tsitsi rɛ ɛni tsitsi ku ɔkɔ sɛrɛ ka ìdúró japa eighty eighty lashes domoni dɔ b'a sɔn ta o nana ni ta wɔn la kebaba la ba dɔn ali ɔmɔdikawe ọ̀bọ̀nà champion rẹ̀ ọ̀nà ọ̀nà champion hàn ọ̀nà vi òkúkúà ọ̀nà vi òye kàn ọ̀nà mọ́gbọ́dọ̀ mi dé rẹ̀ ọ̀nà òmùrí kẹyìn ọ̀nà òmùrí ọ̀nà ọ̀tọ̀ náà wà kàn wà bá ọ̀nà òmùrí ọ̀nà àrẹ ọ̀rà ọ̀nà ọ̀rọ̀ tọ̀tìgì hajj ọ̀rẹ́ àmì sọ àmà ọ̀nà ọ̀dọ̀ òmùrí hadu abahiri ɛmu kɔnɔ ɔmu tó tu ɛyin kɛ ɛbɛ ka ɛbɛ ka ɛmu ɔmu tó ɛbɛ tó ɛbɛ ka ebi mu n'afi kɛ ɛyin mɛ ɔmu ɔmu ɛyin mɛ ɛtɛ tó yɛ bi eti yɛ nya ɛsika yɛ tó yɛ tó tó tó mu. Yes, let's do it. Abdullahi bin Obeyi oyɛ pere so mena de kin ni ɔmo de su ɔmo de su onodua mi amadɔ yɛn tó mo yi tɛtɛ anayɛ yɛ atela dɔnni tonto mo sɔrɔ wɛrɛ sɔrɔ dɔka ɔsi tini wani yɛ ni onosikyiri okuma tonto mo yi si yɛ alimami kotori ɛrɛ mo tó ma yɛ ɔkae ɛtini no ntom ne no ntom ne sie a bɛyɛ ngu ɛdɛnyɛma no hyɛ agya ka ɔntom ne ɔsee ɔ aboa ɛsɛ ɔnɔ ogya no no anadɔw tɛtɛ ogya no bela anadɔw tɛtɛ ama ɛma kɔkɔto bi ɔkɛyi ɛwɔ hɔ yɛ ɛma bɛ to di ka ye ana kura ko bada ɛni ra ko bada abdullahi bin obe yi ɔno na ɔnara yi o fi ra ko bada ɔ ɛna ko wudu kɛnɛ ɔ ɔ ɔ ɔ to de ba rɛ ma ɔma kɔ ne kyɛkyɛ o rɛ taba rɛ ma kabuyi ka ye o ntɔ mu yi o wu tsi rɔ ye ɔmɔ kare domi sɛ juwe o ntɔ mu yi ka ɛlɛ bɛ na yɛ tɛ madina ba nu tɛ ni dɛ ne kura kɔnɔ. bẹ́ẹ̀ kí aró ezi ìdíwì ìdíyẹ náà ẹ̀yàró ẹ̀yàró bòrò ọmọ náà sàṣà pọ́pọ́ ẹ̀mẹ́ kyẹ́kyẹ́ yìí ọ̀sẹ̀ ẹ̀ta ten hundred ìnìyí ẹ̀kọ́ ló ń tó omi kọ́ ẹ̀nà ẹ̀kọ́ àmọ́ one thousand dọ́kọ̀ ten hundred fún dọ́kọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ yìí sẹ́lẹ̀ ọdún yìí ó sì rẹ̀ kọ́ òye kọ́ ayọ̀bá zí kẹfẹ́rì ní ọrẹ́ yìí káfíń mọ̀ká ni amẹ̀bá bá wọ ọrẹ́ yìí alabas anabọ́ ní alabẹ́ ń tó ọmọ yìí anabọ́ ń kò ló ń tó ọmọ yìí anabọ́ àdé islam dé ń tó ọmọ yìí kẹ́nà ọ̀yẹ́kọ̀ ọdún islam àmọ́ agbóhùn kóró ló ń tó ọmọ ni ní òkiri káàbìrì nìyẹn lọ́lẹ̀ ẹ̀kọ́ sáàsáwá bózi rẹ̀ pọ̀ lọ́yẹ̀ iná bàmá ṣe ọ̀rẹ́ hì ózi rẹ̀ pọ̀ lọ́tún tó wọlé yìí ọ̀yẹ́ náà bàmá ní hì ózi rẹ̀ pọ̀ anabi al-abbas ọ̀rẹ́ hì ózi rẹ̀ pọ̀ ayé ni bàmá wà kúrẹ̀ bàmá wà kúrẹ̀ ara àdá àyọ̀ ló ń tirẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ aláàtọ̀ sáyọ̀ àwọn olóòtiri ọ̀tọ̀mọ̀rí mèrè ká ọ̀nkùnlá náà kyerè àlù bákà tọ̀ntọ̀mọ̀rí yẹ ọ̀ dọ̀ntọ̀mọ̀rí yẹ si ẹ̀nẹ́nyẹ́wò hyẹ́ àlù yẹ ọ̀dọ̀ òkyiri wà wọn nà ẹ̀hẹ́ àkànnì pòrò ẹ̀nà ọ̀bì ọmọ nìrí ehu ẹbẹ ẹbẹ ọmọ nìrí ẹgbọdọ ẹbẹ ẹbẹ alábàṣọ ọkọ ọgbọdọ ọmọ ẹgbọdọ ẹbọ nàkọ. bẹ́ẹ̀ ká ọ̀dẹ mẹ́rẹ̀ẹ́rẹ́ ọmọ nìrí wọn ni kọ̀ nọ̀ bẹ́ẹ̀ gbogbo rẹ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà bíi abdullahi bin obeyi munafike nọ náà. bẹ́ẹ̀ ká ọ̀nà ara iná ìlú ọ̀nà síbi ìlú ẹ̀kọ́ ọ̀nà ara dáa rẹ̀ láti al-abbas ọ̀nkùnrin tó wọlé dọ̀kì abdullahi anabuja ni mèdè tu ohun omori kọ ọsí ètí ni wọn yọ ni gbọdọ sí tìrẹ dànù òkú ma omi ìsàmù ọ gbọ omori ọba ya kọmọ ìtumù náà fi kí ọdún ohun omori ọ hesitate ohun omori ṣẹgun náà yọ. na ohun omori ọkà kàyé awo èrè àwẹm láyé òhun ní anihùn mi nà lọ́ọ̀ṣẹ̀yà kẹ́ni sọ́sọ́ mẹ́rin ó yí wọ́n omori ń sàgbà fún ẹ̀ wọ̀ àtẹ̀sọ ẹ̀rọ ẹ̀ka ẹ̀yẹ lẹ́sìn rẹ̀ owó ní ọ̀mẹ àbísínẹ́wó tó ọmọ yìí kọ̀ ní sáàlì barika ẹ̀rọ àká àkùnye ọ̀sìn mi tàwa sọ ṣáà gbogbo àná yẹn wọn ẹ̀rọ ló tún yẹn wọn ọ̀pẹ̀ kìí gà wọn ẹ̀yà ni wọn ọ̀nà wọ́n yẹn fi single one àtàwọn ni yọ̀n omori omori mama mẹsà lè barika àbọ̀n nyẹ́rọ omori rẹ̀ kọ́ mẹ́rẹ̀ ẹ̀hí ẹ̀hí nẹ́wà ni yọ̀n nyẹ́ tìbí káyé sọ́tì ọ̀tọ̀ omori nìyí àsáábẹ̀ nìyí ɔntunu nto mu de ɔso tasaa bi no nyina tena ɔmo aka ɛyɛ ne toɔ anatɔ tetɛ bɛ yɛ adɛ akɔ ha lò ó lórí ọ̀hún bẹ́ẹ̀ ara. ìjẹni bẹ sí tini dọkọ ẹpàlẹ ní ìdásí ṣiṣẹ wọn ẹrẹ nyẹ náà kò ní ọtọ tini ń dọwọ ọ ẹrẹ nyẹ ọsì tini ètò ẹ yá àbúrò àkúsí mọ njọ mọ ni mọ ní òmùní ìgbà ẹ sábà àdéhùn rẹ mẹ́rin ẹ̀ṣẹ̀ wọn ni jẹ́wù jọmọ iná ajé ni ọ̀rọ̀ àjí ló mú ní ọ̀gbọ̀n tán. tọ́tù tó mi ọ̀rọ̀ àjí ló mú ní ọ̀gbọ̀n tán. muhawi ọ̀nùwọ̀ tọ̀lọ̀ mẹ́kọ̀ apẹ́rẹ́ yìí ló tó mú ní ọ̀kọ́ tẹ̀ mọ̀tò tó mú ní. ọ̀mẹ̀ èsú akotire akotire m ahịa akotire safari na gero omori akpọrọ mi n'isi tawọsụ lọsị kọma na ya a nke mmiri mmiri yiri ya mma na-aka na na ọ ahọrọ ahọrọ enyi o anyị mmiri ka ya nọ na ọ onye ya kwụ omori ya ɛnɛ ɛnɛ ni siri kuti rɛ ya bɛɛ sere bɛɛ si mana fi kuti rɛ ya bɛɛ mo ní o ní bɛɛ gbɛ bɛɛ inú kɔ wa inú wa ti bari kɔnɔ o su a ɔnà yɛrɛ sɔ yɛ lọtọ tó bìrì. àdúgbò ọmọdé ká madina ọ̀nà mọ̀kọ́lá ẹ̀kẹ́ náà mọ̀kọ́lá ẹtí maka ọ̀rọ̀ madina lọ́sù tún maka madina ni ọ̀nà yẹn sọ̀rọ̀ amáyé atese mame ha kaka ɔmo bena sɔre ba yohane tora so ka ye eyi siri kuri ne ɔza tora so ka ye eyi mu na fi kyiri ne ɔza ɔbɛ ne ba te yi siri wo to mo ni ɔne kɔnɔ ɛsɛ nkɔre kala ba ne ye na na gɛrɛ mo ye tora so ka eyi siri kuri ne ɔza eyi mu na fi kyiri ne ɔza ba ẹ àwọn ọyọ yẹ ni ni ke ni kefiri ni náà àbáyọ adúlọ kaba ó sì wọ́n sí. bí kẹfẹ́ yìí yéé sinmi náà yéé sinmi náà ẹ kò sí ìwé lẹ́kùnkẹ́. àmọ́ mọ́ àṣẹ wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ mi o àwọn afẹ́ sẹ̀k fírìlà o ọ̀rọ̀ wẹ́n mi kẹ́ bí wọ́n tó mọ́ ní automatic ní ọmọdé ọmọ àkàyọ̀ tó mọ́ ní kẹ́yẹ ọ̀rọ̀ wẹ́n mi pọ̀ ìdí ìdí wa yóò tẹ̀ ẹ́ wọ̀. ọmọ yóò fẹ́ yà bá mi. sọ́ọ̀tù tó mọ́lì yìí. ọgọ́tọ̀ mọ́lì ọba sí ìtìnáwá náà ẹ̀yà ọkọ̀ sí ti rẹ́gà náà kú ma. àgùnbí asọ́ni tó mọ́lì náà ń dẹ́mi kú wọ́ dáa nyi ọ̀ìzà obeyi ohino imu na ti jọ nọn ama ya yọ ọkọ ni dẹ ọlọrun ẹkọ ni dẹ ẹni ẹjakọ náà ibi sutan lọnà kọ dẹ. bẹ́ẹ̀ bá nyẹ ka ye ẹ àkóso náà bá ya ni ìdálé wù. Hmm. ọtọtọ wù mí. àwọn ọmọ wọ́n mú ọtọ wù mí náà wọ̀. ọtọtọ wù mí. bọ́ńtọ̀ wù mí kae ɔyɛ mɛ ɔno no bɔbɔ ma abɔ kɔnɔ ɔsete na wɔn ka asene tiri okuma ɔne eyi yi ɔyɛ bɔbɔ rɛ mɔnɔ na bɔbɔ mɛ kazɛmani ala aza anani na kahe ɛne pani ɛne pɔbɔ ɛne pɔnɔ kura bɛ ɛdɛ sɔ pɛmpɛ ne ɛbɔ yɛ ti ma bibi awus ɔne hazɔ ɔbɛyɛ nɔn abudulayi bɛn ɔbɛyɛ bana kɔnɔ hazɔ ayɛ dɛ ɔne eyi yi ɔyɛ mɛ ɔno na ɔyɛ bɔbɔ abɔ kae hiadu yi ɔno ntɔn wuli yi dɔɔni de sɛlɛ yi ɔno ntɔn wuli ɛni pama ayɛ nɔ sɛlɛ ayɛ bɛɛ islam bɛɛ islam and ɛsɛnsi sɛnsi rɛ ɔbɛrɛ mɔ nɔ akɛsɛ mi ni one thousand kó ne hasra ti pɔn nɔ akubi rɛ ɔnɔ akubi ɔdunɔ gbɛnɛ bɛyi ɔmɔ kpɛlɛ mɔ ɔbɛ mɔ bɛ da yɔ ni. wọn ni nyukata ọyọ kọs ni three hundred bare ma na nyukata ọyọ kọs ni three hundred bare ma kó ne mo tó wait tó wọ́n fọ ntọ́ ka ọ̀bọ náà ló kó rẹ àbá ọ̀yẹ́rì ẹ̀ má ló kó rẹ bàbá náà bọ̀ bàbá náà bọ̀ owó bọ̀ náà ẹ̀mẹ́kẹ́ ẹ̀mẹ́sì kan náà kàkẹ́yìn diplomacy ní islam ẹ̀mẹ́sì kan náà kàkẹ́yìn tàwọ̀tà tàwọ̀tàwọ̀ ẹ̀ náà kí islam ẹ̀mọ́ tó mú ní ma ní display àná àbẹ́ ìkọ̀ ẹ̀zọ́ kó wọn máa nìyẹn ẹ̀yìn ọ̀yẹ́ màá wọn ọ̀yẹ́ tàwọ̀tà àbẹ́ diplomacy kẹ́kẹ́ tó mú ní ọmọdé bọ́ra yìí ọtún ọmọdé ọ̀bọ àṣìṣe ni wọn ni ọkọ sí pé tìrò site ó lè tìrò kuma dọ ó yẹ nìbàdí wọn bí tó ń tó mori kí wọn ń tó mori ara ya fana kó sábà yà dá ó ọkọ yẹ. ɛnɛ nɛ nam tɛfsir ɛnɛ nɛ nam tɛfsir kɔn a nyɛ na nyɛ ne na kaka yi ɔn tɔ mu yɔrɔ ba kusa la yɔ ama ɔsɔ ni bi khilafu mashhur ɔsɔ ni o jɔn ye ani zɛɛyɛ kɔɔna ɛ ka jɔn tɔ mu ni maa nɛrɛ a jɛ kɔnɔ kusa la yɔ i ma na kɛ juru diɛ tɛ dɔ cɛ yɛrɛ ni diɛ tɛ yɛrɛ ka wala sɔsɔ bi ala adi ne ni hɔn maa ta abada da ma na kɛ juru dɔ fa ama yɛ ma a ɲɔgɔn yɛrɛ ma kan ama ɔsɔ mɔɔ de ye pɛtɛ ala de ye pɛtɛ ɔdi ka ye ó tó múrí ọkú sọlọjẹ ọ̀dìyà wọn jẹ́ ọ̀dẹ̀ di amákẹ́yọ̀ ń tó múrí pé ó tó múrí ọkú sọlọjẹ ọ̀nà ọ̀dẹ̀ ọmọ rẹ̀ lọ́jì lọ́yìn akẹ́kẹ́ ló ń tó múrí òru kú ọ̀ òyìnkú múná kíkẹ́ lọ lọ́kẹ́ ó tó múrí wọ́n lè kó sọlọjẹ àgbẹ̀kú múná kíkẹ́ ọ̀dẹ̀ ó tó múrí kàmẹ́ ẹ̀ wọ́n mà ọmọ rí ọ̀rẹ́ dɔn a bɛ bolo bi o tɔmɔ o tɔmɔ yɛ wa salama yɛ n'a yɛ tiɲɛ tɛ bɛɛ k'i ɛmɛ maa jɛ to izɔn mo ni jɛ to. ọ̀nà bá bẹ ayọ̀ mọ́ni ni wàlá sọ́lé ala ahadi minhum mata abada wàlá takum ala qabri asopana kɔsala yɛ zɛnzɛ nyɛ nini munafi kɛnɛ ɔka tɔle ne ebi ne su nyɛ nini asopana kɔsala yɛ abali tinatibɛ asopana kɔsala yɛ. asopana jɛ ibi kuta ne yɛ kaba nyɛ duonu amɛ yɛ wani. ìnáwó ń tọ́ ẹ̀ ó ìlànà. fasiqun. innahum kafaru billahi wa rasuli ẹnlẹ́ àmọ́kábùkọ́ mórí ọ̀rọ̀ nfani náà wọ́n bá tú wọ́n fasiqun de sutẹ fọ àkàmá ọ ọyìn mi kọ́ mórí yìí náà ọ̀rọ̀ ayé ayé ẹ̀kọ́ mórí yìí tọ́sọ náà ẹ̀rẹ̀ yìí náà ìsutẹ fún múnáfíjì ọ̀rọ̀ káwọ́ tọ́tù tó mórí yìí. dọ́tù mórí yìí bàbá àtọ̀ ìjẹ́ yìí yẹ. ìlà ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ìgbẹ̀yìn ọ̀gbọ́n mọ̀lú nìkan wẹ̀ àti ètò wẹ̀ ìyẹn mọ ẹ̀fà máa ń o àmọ́ àyè ọ̀ṣẹ́ yẹn tẹ́tẹ́ àwọn ọ̀nà yẹn ń bá mi mẹ́ ẹ̀ zizu wa ẹ̀wọ̀n ayé yẹn ẹ̀kọ́ ṣe ayé mọ̀nà fún mi zizu wa lọ́tọ̀ ojú mi nìyí lọ́n tó mọ̀ sọ́nà lọ́wọ́ sọ́nà dáàbò yìí yẹn yẹn yɛ bɛla bi na ɔbɛyi na wɔn yi ni tu yɛ tɛ istakfir lahum aw la tastakfir lahum waka wɔn kiri ni wa waka wɔn kiri ni wa waka wɔn kiri ni wa ɛ in eh? tastakfir lahum sabi'ina marratan falan falan. مثل مؤبد الى يوم القيامه tina ti de ayi soso mɛ ko na ɔmo yɛ ɔmo tɛ yi wa ɔna yɛ kyerɛ ɔkpa ɔkpa na ɔmo yɛ ɔmo tɛ yi wa ɔmo yɛ ɔmo yɛ ɔmo yɛ ɔmo yɛ ɔmo yɛ bọ́sọ̀ ọmọ yìí yẹsu yóò mọ̀ yìí mọ̀ yìí tí o bẹ̀ mọ̀ yẹn tẹ́ ọ. ọmọ yẹn ni kọ́ yóò wọ bẹ́ẹ̀ fà bí lè máa. káàtì mo sẹ́wọ́n rọ̀ sọ́ọ́ nígbà. rọ́bì ọlọ́run àdùnnú òfin sọ fún mi ẹ máa fana jẹ́ òdì yẹn tó mo rí má bàa ṣe wìrà mi tẹ́ ẹ bá a ṣe wìrà mi bá a ṣe wìrà mi jíire wọ bá a ṣọ tẹ. Màtúntò mi. Lóńtò mo rí yọ lóńtò mo rí mi sọ̀rọ̀ ma bọ́kù ọ̀rẹ́ ìgbà bọ́kù sí chaka ọ̀ kálàmá ni rẹ̀ náà tẹ̀rẹ̀ hẹ́nẹ́ náà ní ìlẹ̀tẹ̀. Bọ́kù rẹ̀ ha àwọn ní ẹ̀wọ́ yìí ń báyìí. dɔkta ka munafiki azɛmɛ ni ɔna osu ɔna osu to asanya na kɔsa asa kɔsa la yi bɛɛ mu to munafiki yɛ ɛ asiri a bɛ tunu wo wɔ bɛyi ta ɛ sa ɛdá na nyɛ wo na ɔsɛ ka sonto se wo tɛ sɛ yɛ se wo tɛ sɛ yɛ sasa abe nnira ebebe ebe be omar alfaruk ina na dɔn tó mori yɛrɛ sɔrɔ ɔwɔ ni ma tó mori sɛ tɛ ni mo ne su omar ba kusa la yɛn don ka ne fara na bɛ o wuse o bɛ fara kɛ a o bɛ fara na ka ka to a kusa la yɛn na na ọ̀rọ̀ ẹ̀ ẹ̀kọ́ ọ̀rẹ́ kan yìí munafiki ọ̀rọ̀ náà rí júù ló sọ ọ̀rẹ́ bá wọ̀ munafiki ọ̀rọ̀ náà rí àbíkú hùzẹ́ ìbò ń tó múlí sí ìrù wọn bó kà á yẹ tẹ́yọ̀n ẹ̀nẹ́bí munafiki ẹ̀nẹ́bí munafiki ọmọ kọsakọsọ lẹ́yẹ wọn ọ̀gbẹ́ mọ́nà tó múlí ọ̀rọ̀ àṣẹ tẹ̀ sumuli kayọ wọlá tó sọ lẹ́ àlà àhàdì mínú máta àbàdàn àbàdàn lọ kí dé àbàtọ́ àyínlẹ̀ wọn ní nílé ètù àfọkùsọ náà yẹn òyìnbó kẹfẹ forever and ever till eternity, till eternity, till eternity. till eternity. till eternity. lọ́sùn tó kiri. إنهم من ذلك wa كفروا wa ورسوله وماتوا وهم فاسقون ọ̀sọ̀ kàwọ̀ bẹ́sù tí a fún múnáfíìtì ọmọdé ọ̀ha ìwọ̀n ní múnáfíìtì inú òwe múnáfíìtì ọ̀rọ̀ rẹ̀ inú òwe mímí mímí náà sá ọ̀rọ̀ rẹ̀ kọ̀ inú ẹ̀yọ́ kú ọmọdé yìí ọ̀rọ̀ rẹ̀ sam sam kọ̀ inú ẹ̀yọ́ kú ọmọdé ọmọdé ọ̀ha ọkọ ọ̀rọ̀ ọmọdé ní ọsì ẹwọn yàrá ní ìsìlá bàbá àmì ìkájú mi ọjọ́ ní tẹ̀sí ìyá rẹ̀ ilé ọ̀mọdé àmà àyọ̀ ilé náà bẹ́ẹ̀ ni ẹ̀yẹ kẹ́hìn jì ọmọ yẹn lọ ti sàlámù nínú rahman kúlá àwàní alákẹ́yìn sàyàfin kọ̀dùmọ́tọ́ wẹ́sẹ̀mẹ́rin sàlámù alákẹ́yìn sàyàfin fẹ́ iná o amánu nínú rahman ayú amánu ọkọ̀ yìí ha ọ̀yẹ́ hàn áhùn ní wọ́n yàrá wọn náyà ń bà ẹ̀nà áhùn wọn ni rẹ̀ iná ọ̀bọ̀ mẹ́tọ́ mẹ́ onídùú òwe òwe máa ń yàn ìfà iná àbúmọ̀ ní wọ́n yìí tó ọmọ wọn wọ ramadan salamu alayhi wa sallam siya fa iná wa amánu mi na rahman ọkọ yìí wọn náà oní etu hó wọn náà nàn. Ìwọ́ wọn náà nàn amánu ọ̀rùn ayọ̀ nẹ̀tọ́ ìhú dòmùrí dòmùrí sí mẹ́yà bí mo ń tòmùrí ẹ̀ yàtọ̀ ìjọmọ̀lì ọ̀yìn ni wọ́n mọ̀ yìí ọ̀yìn ni wọ́n mọ̀ yìí ni ɛko ne ɔyɛba hɔ ɛna ma na viri viri viri zɔsɔ no ku ina hɔ kɔ no nya ina ina yɛ ɔrɛ na abɔ yɛ ɔbɔ no ina yɛ yɛ tɛ tɔ no aba yɛ ebie yie zi ɔba ta bɛ yie yie ka abɛ na aba yie yie yie ɔno bɛ no kɔlɔ yɛ ɔno bɛ ba na anu wa ba na anu ba fi kuta yɛ yie yie níbẹ̀ níbẹ̀ yẹ́n yẹ́n lọ́wọ́ bí kẹ̀sì ọ̀ka yìí ilé tuwu a amasọ̀ ẹ̀sẹ̀ ní ní ilẹ̀ ebi kìí ṣe ní ẹ̀yọ́ bàbá ẹ̀yẹ kàkà yìí alahumma sàlùmí ilà ramadan wa sàlìm lì ramadan wa tasàlámù mímí mutakabbala wọ́n fún mi ní tó wọ̀nyí alahumma sàlìm ilà ramadan omori lọ́wọ́ ahóró mọ̀mọ́ yìí ramadan hóró mọ̀mọ́ yìí ramadan zam yìí ramadan wasalimli ramadan e omori lọ́wọ́ mẹ́mẹ́ ramadan nínú mafó dọ́tẹ́wọ́ ẹ̀tẹ̀rẹ̀ mafó mẹ́ ẹ̀tẹ̀rẹ̀ lọ́wọ́ ahóri ahóri mẹ́mẹ́ni ẹni ìdúró ẹ̀rọ wọ́n tẹ̀sán lábọ̀ mẹ́mẹ́ maa bɔ ma sɔrɔ mɛ ewuli do a denw ni ye e wɔfa sɔsɔlamu o mutakabala tɔtɔ joli ni. afilaju dama ko zi abɔrɔ wa ɔka O ɔnà jɔnma yɛ sɛlɛfɔ salihe yɛ nika ye ɛni ni maa ba sɔn wuli ni ɛlu mɛ ɛni maa ba ɛni kɔrɔ yɔ yɛ mɛ tini ramadan tini mɛ ne yɛ ramadan olu ni ɔba la yɛ wa kata da ni kɔrɔ yɛ ne mɛ ne mɛ ɛsɛ tɛm.

tɔfin tó yi ɛni sɛ ɛni sàmì anáàsì ìrùkà yìí ɔkɔrɔ ìrɔnà lànà omuli ɔdɔ ŋun eyi omuli ɔdɔ ŋun eyi ɔni sàmì anáàsì ìrùkà ramadan ɔnọlàbà wani omuli ɔdɔ ŋun eyi ɔbìka ɛmɛ mu kɔrɔ ìrɔsɛ tɛ ramadan mɛ zɛ tɛ lọsi pẹlẹ mu de kɔkɔrɔ ìrɔwúrẹ pẹtẹ àmẹ tó rà náà. èmi kọ́ ẹ̀ ó rà mẹ́tò rà náà abíkà yìí ntòsí kọ́rọ̀ ẹ̀zà ọ̀bù kọ́rọ̀ ẹ̀zà ìkọ́mọ̀rẹ̀s mẹ́rin tuntun níkà ó nà ẹ̀bù kọ́rọ̀ ẹ̀zà ìdísí ló wọlé yìí sí iṣẹ́ òkùnkà ọ̀bù kọ́rọ̀ ẹ̀zà olùkọ́ wọlé ọ̀rẹ́ yìí ó kẹta ká ọ̀rẹ́ mọ̀ kọ́rọ̀ ẹ̀zà. bẹ́ẹ̀ ni wọ́n inú tuntun ló múlí yìí jọ ìgbà ọ mú kọ́rọ̀ ẹ̀ lọ múlí rẹ̀ yóò kata ló rẹ̀ mú kọ́rọ̀ ẹ̀ lọ́sà lè mú kọ́rọ̀ ẹ̀ lọ́rọ̀ ẹ̀ mẹ́tọ́ rà nà. wọ́n ti ń tọ̀ wọ́n yìí. àwọn àmọ́ àmọ́ wọ́n mi ọ̀rọ̀ àá ìrànlọ́dọ̀ náà ó lè sùn ló sì padà kú. ebi ẹ̀tẹ̀rẹ̀ ọ̀kọ́rọ̀ ìrànlọ́wọ́ àmì wíwá ìrànlọ́wọ́ àwọn kuran no wa ka ama ɛyɛ ramadan nam wɔn ba zɛ kɔdzo wɔ ɔso no kɛ ramadan na wɔ mu eyi do mori yi ɔso no ka ramadan na o mu eyi do mori ɔtɔ mo sɔlɔ sɔlɔ ɔka. وأثني السيئة الحسنة تموها أنتم الكوام قرائي وسيري كوام قرائي ساعة ساعة وسيري كوام سيمو قرائي ọlọ́run mú kọ́rọ̀ ìbọn náà kọ́ lọ́wọ́ rẹ̀ sẹ̀mú kọ́rọ̀ ìbà ó mú kọ́rọ̀ ìbọn náà ò ní ọ̀dùnmọ̀ ní òwúrọ̀ rẹ̀ ó dẹ̀ di nípa ọ̀fẹ́ mú kọ́rọ̀ ìbà èkú kọ́rọ̀ ìbọn ọ̀rọ̀ sísáàsá. ìyá mi ìyá ni wọn kọ kó bẹ́ẹ̀ sísá àṣà àmì òmùdí ọ̀há ẹ̀kọ́ wa. ibi kò nyara ibi kò nyara mọ́ wa ọ̀bọ̀n bẹ́ẹ̀ mo tù bẹ́ẹ̀ kó kì mẹ́ẹ̀ mẹ́ẹ̀ kó yẹ wọn ọ̀bọ̀n mo yẹ ilé nǹkan mẹ́ẹ̀ mẹ́ẹ̀ bọ́ọ̀ bá má ibi kò nyara ó di ihu ni ibi òpẹ̀tàrẹ̀ wọn ò rí di mẹ́ dáwọn yìí ká wà pọ̀ ìjì bọ̀ wọ́n yà pẹ̀lú mi náà ɔmɛmɛ bi amamɛ tala ɔpɛ tala ɔmɛ yɔn wa ìjọba tó wọ́n kó ìdílé kọ ọmọ yìí mẹ́rin náà má rà yà jẹun ní wọ́n ti yìí wíyí wọn mẹ́mẹ́ báyà mọ́ pọ̀ mọ́ lẹ́yà mẹ́ pọ̀ mọ́ lẹ́yà mọ́ ní ibi kònyẹ́ra ibi kònyẹ́ra ọmọ kòkòmọ́ ọmọ màá bọ̀ òhun ni ọ̀pẹ̀ tala ọmọ mi dé mẹ́ ní wọ́n mi sì sábà wọ́n tọ́ ọmọ náà ọ̀tọ̀tọ̀ mi. Àbàdà ọmọ náà, òun ní ẹ̀ma ń yí hu Ramadan, ọmọ ní àkókò ọmọ náà. Kì Ramadan náà ọ̀dọ̀ fẹ́. Ọmọ mi kà yé èrò àtúkò lóò, kúdi yẹn náà ọ̀dẹ̀ kó jí rẹ̀ ọ̀rẹ́ wọn. Àbá àkóyọ̀ ọ̀hún rẹ̀ o. Oyún ọ̀nyẹ̀ mẹ̀rẹ̀ o, kẹ̀mẹ̀ wọn náà máa ní ilé ní Ramadan ká yà mí bilẹ̀ bóró yà mí bilẹ̀ tẹ̀rẹ̀. Yẹ́rẹ́ wọn ní yíyí abawo na yini ibi adi ndé ma baba bɛ kila ya ɔyìn ló ló ṣe ní tẹ àti kòmúlẹ náà wà mẹyà pa wà soso ní rẹ rẹ kàtí rẹ ọ̀nà mẹni ọ̀nà wọn ni ni ɛɛ wà wà wà wà ní pàtìkà wà. manyanya wọ àwọ ọmọ mi kò sọ̀rọ̀ hàn tọ́ntì náà ọkọ ní wọ́n yà mí pànyìn náà bá wíwèé ọ̀rọ̀ màá sí àbẹ̀tẹ̀ wọn bẹ́ẹ̀ wà á sẹ́kọ̀ọ́. múlẹ̀ ṣọ́ ní osisi ọ̀tá múlẹ̀ ṣọ́ ní ṣíṣọ́ àpáyọ̀ ọ̀tá torí àwọn wákọ̀ ọ̀rẹ́ wá ló bẹ́ẹ̀ múlẹ̀ ṣọ́ ní ṣíṣọ́ mi ramadan máa ta omori yẹn máa ń yẹ ramadan lọ́wọ́ mi láta mi omori yẹn máa ramadan àwọn ima yi nana ɔdan ɔgye hɔ wɔtò tó mu níbi àbúríkà yìí ẹyìn mẹ ọlọ́ọ̀bọ ní jì ọ ọmọ ọmọkọrọ ẹ̀dá oníbi ògbó ní ma ọmọkọrọ ẹ̀dá ẹyìn ọmọ ọlọ́ọ̀bọ ní jì ẹ ká ẹyìn ọmọ anu wa mi tulu ara fún ọ̀kyẹ́ èyí ọmọ yìí wọn aka aka yìí wà ọkọ bẹ wà bàkà hàtà yà àti aka mi yà ẹyìn. ẹ̀kọ́ ọmọ yìí hà ọ́ ọmọ ọmọ yìí bẹ̀ ká yọ ntọ́ ọmọ mimba bi awla ɛyabira ma ne bi ni huru ha hata ya fi akali aki bɔbɔ yi yɛrɛ sɔ ɛkɔ no wa mi mɛ dusu owu ebi du awa nyɔmɛ ɔno si kaka libirɛtɛrɛ nɔ ɛ nɔ do anya tuntun yɛ tumi na yɛ hakɔn tasi ibi wajɛ baka ani jolo bɛ ina yɛ kɛ takalifu ibada abana kawa na ina yɛ kɛ da koko sɔ kama kori kasɔ koko mɛ de o ka yɛ na de kawa mo dɔrɔn baka egomo ni a hata yati akaliyakin kporo di imɛ nana amana taa dɔw bi tu ime na ɔrɛ ebi tu ime na ɔrɛ tu ɔrɛ tu dɔrɛ tu wɔn dɔrɛ anyam koko ya tɛ kɛnɛ wɛrɛ yɛ oyɛ wuli kɛnɛ ɛkò nyina sɔrɔ ɛkò ɛkò nyina ɛwɔ ɛba ɛkò nyina ɛba kpanyi ime na ime na ɔvɛ yɛkɛ na ɔvɛ koko bɔ ya tɛ ɛdibiya ntɔ musɛmɛ sɛlɛ wa ka akɔ kuma akɔfa na ɔmati munafikun alimu lisan yujadu bil kura ọdúnmọ̀lì sọ ní ìdámà ni yàtọ̀ ẹ̀ máa ń kérékéré ọmọ bí mùnáàtì kéde kẹtẹ ẹ̀ wọ́n mọ̀ fà á mùnáàtì kì ọ̀nà àrà mi fà á ìjọba àrà mi máa ń kata àjí ndé ká ìkọ̀rọ̀ àwọn ẹ̀rọ àjẹ a máa ṣe gbọ́dọ̀ wọn ọ̀kọ̀ bẹ́ẹ̀ bá yẹ ti ká lọ́sọ̀ tó mú àlìyàkín ọmọ bọ̀ yìí ni tòtẹ́ ẹ̀ mẹ́fà ọ̀nyà jìrẹ̀ àmọ́ yìí ńlá amábọ̀bọ̀ yìí tó tẹ́ ní ọmọ màmá ẹ̀ náà wọ́n yà jẹrẹ kan ọ̀nà bùsù ẹ̀yà náà yẹ ká yìí ọ̀rọ̀ ọ̀dọ́kùn ní ìṣú ọ̀rọ̀ yẹ ká yìí ṣù àbúkà yẹ ká ya ṣù ɛka ne nyɔ ɛka ne nyɔ ho ɛnyɛ rɛ omuri kɛlɛ ɔka ne sɛ ɛya ne nara bɛɛ bi fi ani nsuleri yi fi amɛ ho wuli ɛfɔ yɛ ala tɔsɔmɔ ma wa bɔdɔrɔ baka hata yasi ɛkɛlɛ ɛkɛyɛ mɔdɔ mɔdi jɔ ɔbɔnɔ báyìí àwọn yẹn ka yìí bẹ́ẹ̀ kò ní bá dɔn wà ní wíwèsì yìí kà wá tètè ọ ìwà òrìrà ọyà o ìbá bàbá wọn ẹsẹ àgbà ó O wílẹ̀ wàtúntò mi yìí ó lè dọ̀ mẹ́rin ọ̀dún ẹ̀ mọ́ lọ. Wadaka badika, wadaka badika yi, kukata mu nyine Ramadan. bó ṣe mẹ̀dú mi kú ọdún mẹ́ẹ́ náfi lọ́nà yẹn kọ́ránà ọ̀nà kà kọ́ránà ọ̀nà kà wẹ́ẹ̀rọ̀ bọ́ kókóró àánú kàtó ọ̀nà àárà ọ̀hún Hmm, nínú ẹ̀kúnlẹ̀ ti kẹ́rẹ́ o ẹ̀wọ̀n náà kò ní ọ̀sà ẹni àkọ́dínárìlẹ̀ àádẹ́ kúrò ọ̀sà wọn àfẹ́ ìbàwẹ́ náà ẹ̀wọ̀n bàmà dáàni báà bàmà ọ̀hún àyè bàmà ọ̀hún àyè yẹn náà lè mú ní bàmà rẹ̀ ọ̀ kẹ́rẹ́ náà. ẹ̀wọ̀n ọ̀sà lọ́sùn tóbi ẹ̀hẹ́ ọ̀gbọ̀n wáyà ẹ̀ ayé òmẹ́rọ̀ mọ̀ lórí ẹ̀rẹ̀ ní ẹ̀yẹ̀ wọn. ọtụtụ ọmụmụ na-abanye taa eyo hehere onye nwụrụ na wa mee kporo ruwa mee otu mana kakari e, elihu na ha wa inkal ezi si ya izu owu na wẹ́ẹ̀bẹ̀ mọ̀jọ àwa mí mi pòrò òsì yóò yà mí mímí. Bàbá mi mọ̀ ẹ̀yin mo náà mo rí sìgbàmù kọ́rọ́rò wúlọ̀ ọkọ̀rọ̀ ìsà. Bẹ̀kọ́ mi sọ́wọ́ ọ̀sẹ̀ gà wúni ọ̀mì mi sísọ dà ọ̀mì sí mọ̀ ìsà. Tọ́tù tó mi rí. Ẹ̀yin mo náà mo rí ọ̀sẹ̀ wọ́n mọ̀rí vọ́ọ̀gà ọ̀nàgà mma ọ̀nàdì ọ̀kọ́rọ̀mà vọ́ọ̀sà ọ̀nàbàbẹ̀ ìṣe òkú yìí nàmà wá. But the class náà yìí nàn. The class náà yìí nàn. Ọ̀bẹ̀rẹ̀ mọ́nà ayọ̀ ní kàdé rẹ̀ máa sọ nǹkan wọ́n kọ̀ náà bá kàtà yàtí ẹ̀kàlẹ̀ yàtí ẹ̀kàlẹ̀ yàtí wọ́n àyìnbó mú ní ẹ̀kọ́ ojú sí òbí bíi ore jepi okoro no bane izo wi na ma wele akaporo jema mi ne a isho de ni wa okoro no wa isho de ni ni wa de wenya wa me ama ere wa ama wa we wa me do a shisho de poro ayo no bana je ni tọ́tù tó mú nínú múlí ọ̀fà yára yìí múlí ọ̀fà yára yìí omuli amabukugu one yaaba kosane ino koroiza ine ramadan nononaane omuli nabukugu asukubeko jiibo tete ba yababane ha amin muli nabo asukumeeka yavaje sakasaka teyakukume omuli nabo asubomerera e, amin muli okoyaenene muli okoyaenene amin àbí fún mọ́kúmí nìyí azọ ìdá ní ọ̀rọ̀ asọ́wọ́ sọ́ọ̀lù ní ẹ̀yẹ́ mà ní nyọ́ ìbò bẹ́ẹ̀ yà á bá jẹ́rẹ̀ ẹ̀bù anyi sura ina alquran na eka obi omuri ose bare makoa ge ala birri wa taqwa to se bo bo ori to se wa yo omuri sura ma be ba do ye mu أباكك بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر والعصر إن الإنسان إن الإنسان لفي خسر لفي خسر إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر والعصر إن الإنسان إن الإنسان لفي خسر لفي خسر إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا وتواصوا بالصبر وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعصر والعصر إن الإنسان إن الإنسان لفي خسر لفي خسر إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر آمين آمين آمين آمين دي أبا أيام الإسلام دي أبا أبا تفسير نيمة أكو أصوصي أكو يسوندي سوندي ɔne baba yi ne ataspa na asa ne akokɔrɔ na ama instant almost ɔwɔsɔ mo da ɔyɛ ama ne ne tɛn ma ba ɛwɔ ato wɔ deɛ ɔba de ma nyimi tasi rɔ ramadan a wata tasi rɔ sɔmu dama aba ɔsi pɛrɛ bíi màrẹ́mà tí sóńdè ẹ̀ ọ̀fà èrèkà ẹ̀ ta ọ̀fọ̀ ta yé ìmà lórí ọ̀tọ̀ ya na bɛ ta tɛtɛ so na ɔmɔ kɔ so na ɔmɔ kɔ rɛ o le wa ɛma bɛ ta yɛrɛ ka ɔkɔ tɔ nɔ. Sabula yɛ mɛ ɛta na mɛ yɛ ni ɔmɔ ma ɔmɔ ma ɔmɔ ma ɔmɔ ma àbúkí sunday àgbẹ̀ sáyé sáyé mi tọ́sí ẹ̀ sáyé mi tọ́sí. sunday náà yóò dọ̀ wọ́n o la. ẹ owó òwe yẹn náà dín ẹ̀ ẹ̀ ẹ̀ sọ́sọ́sì ọmọ ọmọ so ọlọ́dún ẹ̀ẹ́ta ẹ̀ka ọkọ̀ náà on fifteen on fifteen july eight eight july on fifteen. ọ̀rọ̀ àti ìgbẹ́jọ́. ọ̀rọ̀ àti ìgbẹ́jọ́ ní june on eight on eight on eight july ogunus kasi ìrànlọ́ ló ní ìdìbò àwọn ohun ní amánú kwaila náà wà bẹ́ẹ̀ náà lẹ́yìn aṣọ ọ̀sẹ̀ ẹ̀họ́ lọ́sọ̀ tó wọlé sọlọ́lá àdéhùn sọ́lá ọ̀yọ́mọ ọ̀gbọ́n wà yé ètí ni ọ̀ka yẹn ramadan mɛka ramadan no no mɛka ni o ɛmɛrɛ o yɛ yɛ adi tɔsa o amamuli na wɔn bɛ si tura ni ama yɛ yɛ adi tɔsa wɔn bɔ ɔna wɔrɔka yi ɔyɔ no mori ne tia ta yi wɔn ɔra o inu ramadan no no yɛn nyɛ adi seere asese ɛkɔ garaji yi wɔ ɔkɔlɔ nira yɛ. Yeah amara ayé ẹ̀hún mẹ́ inú ramadan mọ́ kóra kíkà tẹ̀sí ìwé ìwà rẹ̀ wọ́n ẹ̀jọ́ yìí o ìbìntìrọ̀ yìí mẹ́ àbán asọ́bẹ̀ ká bá màjọ́ yẹ wà nyẹ́ mú àmì mi. múlẹ̀ bàbá sí i múlẹ̀ bàbá sí i mẹ́ni ni amin amin tuma amin. Ari ẹ̀ náà ẹ̀ fẹ́rẹ̀ bàbá yà máa bí ìsìn náà. Masha Allah ẹnẹ sọ ẹmọ tó yọ mi kakọ kakọ tó mi. yọba. nyara. Kọ́sí bọ́ra ìjọ nyara. Sábà àtọ́nà ìdá. Ẹ má sọ àṣà àbùkù bọ́ra. Adama ṣọ́ fún bọ̀bọ̀ náà. Adama ọ̀rọ̀ àwọn àti Islam. Adama ọ̀rọ̀ tọ́ àti Islam. Onye nwere ndị nwere ndị nwere ndị nwere ndị nwere ndị nwere ndị nwere ndị nwere God will send out that so high that Adam had forward. And you know now, Adam had you know it the process is true. So I'm not going to miss the drawing that you asked. You that is the church of God, God, some absolute your your mind. And I should think that too. You are an instrument after I remember the right one. And after Adam had not had the moon, you so ne pɔsɔ de wɔyɛ o yɛ kɔ ɔkɔ sɛwɔ ɛn o sɛ ɛɛ ɛɛ afirika tó ń kɔ lɛ tuntun ɛ ɛ sɛwɔ yɛ ɛna bɔ ɔn ɛn.

إلا أن أبويه يحولانه أو ينصرانه أو يمجسانه أو زلت أنا كأنا ماما أنا لا أنا لا أشوفني بابا أو بابا أو بابا أبي يسوع أجل أصلا فصلنا يا سيدي كلمة بوكا أبانا ما أدري أكيمو بابا إذا أصلا أنا أنا ní sẹ́wọ́n ọ̀rẹ́ mẹ́rin بيحمله الجرد سين ما أصول بابا أقول أقول يا أخي سيارة كيف صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله أن لا إله إلا الله أنه الله وحده الله وحده لا شريك لا شريك له لا لا شارب لا شارب وأشهد أن أنا أنا أنا محمد محمد محمد محمد أنه أعلم أكل أنه أعلم أكل أكل ورسوله ورسوله ورسوله ورسوله بلغ وليس عبد الله عبد الله ورسوله ورسوله وقد ماتوا ألقاها ألقاها ألقاها ألقاها ألقاها ألقاها إلى من إلى من إلى من إلى مريم جواب كذا جواب سكين زهر سنة سنة أشهد أن لا إله إلا إلا الله الله وحده وحده لا لا شريك لا شريك له له وأشهد وأشهد أن محمدا محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ààrẹ ẹ̀wọ̀n ẹ̀yẹ́ bá mi ní islam ní sikẹ́ àbújọ́ náà ṣe tó tọ́tọ́rọ́ kọ́ ọ̀rọ̀ kóró yà ẹ̀wọ̀n náà adẹ́kẹ̀ẹ́ dán nìyí. صلاة الظهر سجد النساء ما شاء الله ọkà abdullahi ní ìsìnkọ́ náà rí omúrí ọ̀mẹ́rẹ́ alìsẹ́lẹ̀ اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سنفة قومك يا جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم ولله المكر جميعا يا رب يا من له جميع المكر فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وحريرة ونعيما وملكا كبيرا اللهم انصرنا ولا تنصر علينا وأعنا ولا تعن علينا وآثرنا ولا تنصر علينا اللهم آثرنا ولا تنصر علينا اللهم آثرنا ولا تنصر علينا اللهم اجعل على من ظلمنا وانصرنا على من عادانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبة في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين انك لمن تشاء قدير يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلنا على السرائر والدماء والهوال والخواطر لا يعذب عنك شيء أسألك فيضا من فيض فضلك وقبضة من نور سلطانك وعنزنا فردا من بارك امرك أنت بيدك الأمر كله وبقال كل شيء فهب لنا ما تقر بأعيننا وتقول لنا صالح غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظر يا كريم يا رحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا المتقين اماما ربنا صرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا مقاما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرة وقاما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا قلوبنا بعد إذ هديتنا وحفظنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الله توفنا مسلمين مؤمنين بعد كل الأمر في صحة وعافية وقوة جسم وقرة بدن وسلامة أعضاء وسعة الرزق والزيادة في علم وإيمان وعن إقناب الصالحين فعال لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم إن شاء الله إلوه في يوم كان سيدي فهمنا لرمضان وسلمه لنا وتسلمه الطريق لما تحب وترضى يا ذا الجلال والإكرام اللهم أعنا به على الصيام والقيام وسلمه لنا وتسلمه منا متقبلا وجعلنا فيه من الفائزين